bí omi òkun iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìbò Bọ́lá Ahmed ṣe pọ̀ bí omi òkun iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìbò Bọ́lá Ahmed ṣe pọ̀ má jẹ́ kójú ti wá má jẹ́ kójú ti ti Àkànbí Àkànbí ọmọ olódò jẹ Bọ́lá Ahmed Jagaban òun ni kò jẹ́ ó jáwé olúborí kó di president orílẹ̀-èdè Nàìjíríà ìyà tó ń jẹ wá ìwọ Ọlọ́run wá ká gbogbo ìyà kúrò mo dì í dìwà mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mi ò lè wo lè wo wo lè wo wo lè wo wo gẹ́lẹ́gẹ́lẹ́ ọlọ́run ọba o torí bọ́lá ahmed tinubu mo ṣe wá pè é bọ́lá ahmed tinubu jẹ́ kó jáwé olúborí ọlọ́run báwa gbé dépò mo dìdí wá sí òkun láti wá bẹ̀bẹ̀ fún ìwọ ọlọ́run ọba aláàánú jùlọ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ bọ́lá ahmed ṣe pọ̀ bí omi òkun yìí pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ bọ́lá ahmed ṣe pọ̀ má jẹ́ kójú tì má jẹ́ kó tún ti di akànbí akànbí ọmọ olódò jẹ bọ́lá ahmed